هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى أهله وصحبه أجمعين آمين àǹkí ẹ̀yin olùgbọ́ wa wípé àjọkọ ojúmọ́ abárúkà ojúmọ́ aláàjẹká ṣekúkọ ẹ̀ káàbọ̀ sórí ètò tí a kò ní àlefik fìdín lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ọládùnní belò lórúkọ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọrọjì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọdúnà center ẹṣánú ìbéèrè tí màá kọ́kọ́ fi máa fi ṣíde òun náà ni èyí tó ní ṣe pẹ̀lú ìbéèrè tó ní béèrè fi sọ wọ́n ní ṣé ó lẹ́tọ̀ọ́ kéèyàn ò máa gbé ẹranko gùn bí ehoro káwa gbowó ẹ̀ eléyàn ọjọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ láti Ògbómọ̀ṣọ́ bí ni wọ́n ti fi ránṣẹ́ bó ti jẹ́ pé wọn fọ́kàn wọn sí i ẹ̀kejì ní èyí tó wá láti ọ̀dọ̀ Abdulmoyis láti Èkó wọ́n ní báwo la ṣe lè sọ̀rọ̀ ogún pínpín fún ẹni tó jẹ́ pé àkàndá ẹ̀dá ni lórúkọ pé ó ní nǹkan ọmọkùnrin àti ọmọbìnrin so ẹ̀kẹta lèyí tó wá látọ̀dọ̀ Hussein Adébíyìnpé wọ́n ní sótọ́ kéèyàn ò fi bíi owó àbí nǹkan kan míì tó tún wúlò kópa síbi ìsìnkú ẹni tí kì í ṣe mùsùlùmí bismillah. alhamdulillah. والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقا أم بيرقوقون نعم إنه كتير ويما فينا راوان لواني nítorí pé ẹlòmíín wà tó yẹ pé àwọn abo ẹran ló ní ṣùgbọ́n tó ṣe pé kò ní akọ àbíkọ́jẹ́ pé akọ tó ní kò máa ṣe déédéé dáadáa níbi àti gun àwọn abo dípò pé wọ́n dẹni tí ń lóyún so àwa ní akọ kan tó jẹ́ pé òun ṣe déédéé ń ṣe dáadáa jẹ́ pé tó bá ti bọ́ sàárín agbo àwọn ẹran pẹ̀lú ògùn ọlọ́run àwọn etí yóò rẹ̀ di pé wọ́n lóyún wọn pọ̀ hmm. so kò sí nǹkan tó burú kí ẹni tó bá nírú akọ bẹ́ẹ̀ kó yá ẹni tó bá ń bùkátà rẹ̀ láti lò ní agbo ẹran tiẹ̀. ṣùgbọ́n sáwà gbowó àbá mi gbowó ìsìláàmù ọgbà ká gbowó ru eléyìí nítorí pé eléyìí eh, nǹkan méjì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eléyìí tí ò lè jẹ́ ká gbowó hmm. òun náà ni wọ́n pè ní aljahalatu wal gharar ọjọ́ òkùnkùn so bẹ́ẹ̀ sì ni ewu wà ń bẹ ọjọ́ nípa pé eh, mélòó ni nǹkan tí ẹran yẹn tó tú sí àwọn ẹran tí yín lára fi wá mọ iye tá san lórí wọ́n ti pè eh, ìgò kọ̀ọ̀kan nínú nǹkan tó bá tú jáde o hmm. so lẹ́yìn àgbà náà tí ẹ bá pé ó ti gùn ó sì yẹ kó káwọn ẹran lóyún náà ni tí wọ́n bá lóyún kan ṣé nígbà tó ń ti jẹ́ ẹranko tí ń ṣe dáadáa tí sì máa gun àwọn abo dáadáa tí ọ̀pọ̀lọpọ̀ wọn máa lóyún lọ́ba túmọ̀ sí pé kò lè gun ẹran kankan má lóyún hmm. lọ́ba gun gbogbo ẹran tí yín tọkàn kan lóyún kọ́ kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ eléyìí ń bẹ́ẹ̀ nù nǹkan tó ṣe pé téèyàn bá ní tó lè fi ran ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ kó fi ran lọ ọlọ́ọ̀ni ọ̀sán lẹ́sàn wọn ìgbowó orú eléyìí lábẹ́ òfin ọlọ́run. Hmm. bákan náà ìbéèrè ẹlẹ́kejì wọn ní tí ọlọ́run bá dá ẹnìkan tẹ́pọ́ ní abẹ́ oríṣi méjì abẹ́ tọkùnrin àti ti obìnrin báwo ni wọ́n ti ṣe sọ̀rọ̀ ogun rẹ̀ kò sí nǹkan kan láyé ìtẹ́sìn Islam tí ó ti yanjú rẹ̀ ilé là ń pè ní khonsa mushkil hmm. khonsa mushkil wọ́n ti ṣe ń pín ogun rẹ̀ rọrùn fẹ́ni tó bá wá mà nípa rẹ̀ so a pin ogun rẹ ọ̀nà tá à ń gbé gbà á gbé gbà pé ọkùnrin ni kí ló yẹ kó gbà á gbé gbà pé obìnrin ni kí ló yẹ kó gbà ntọ́ wá yẹ kó gbà láàrin jíjọkùnrin àtobìnrin á papọ̀ tàbá papọ̀ á tún á pin fún méjì tàbá pin fún méjì yẹn ìdajì ntọ́ yẹ kó gbà lápapọ̀ tó bá jọkùnrin àtobìnrin láàfún. Hmm. sọ eléyìí láyé jọ̀hún ìní ọ̀rọ̀ yẹn ń ló dàbí ìgbà tó ṣe pé ó ṣiṣẹ́ fẹsẹ̀ rinlẹ̀ púpọ̀ nítorí pé nínú òfin ṣẹ̀ríà àwọn olùmọ̀ ṣàlàyé pé lẹ́yìn ọ̀rẹ̀yìn tí ìmọ̀ nípa àtọ́jú ọmọ èèyàn ìyẹn ni pé medical studies tó lọ síwájú àwọn èèyàn ti ní oríṣiríṣi ọ̀nà àbáyọ fáwọn ẹni tọ́lọ́run bá bá dá ní kọjá kọ kọjá bó báyẹn wọ́n á máa padà ṣiṣẹ́ abẹ́ fún wọn eléyìí tó ṣe pé á fi padà dá màpọ́kùnrin ni Hmm. àbí ká kúkú dá àmà pé obìnrin ni. láyé tẹ́lẹ̀ kó tó di pé iṣẹ́ medicine ó lọ síwájú tó báyìí nítorí máa ń ṣe láwọn olùmọ̀ ẹ̀sìn Islam tí wọ́n ní kí wọ́n ṣe ni pé wọ́n á ní kí ẹni náà tọ̀ hmm. tó bá tọ̀ wọ́n wá kíyèsí títọ̀ ṣe ń jáde ṣé ìtọ̀ tí ń gba abẹ́rẹ́ tọkùnrin jáde ló pọ̀ jù ni àbẹ́ tí ń gba tabẹ́rẹ́ tóbìnrin jáde ṣèyí hmm. tó bá pọ̀ jù ní jíjáde ńlá fún nídàájọ́ pé irú èèyàn bẹ́ẹ̀ ló jẹ́. so bákan náà a àwa máa kíyèsí màdá pé abẹ́rẹ́ tọkùnrin lápèjúwe nìkan ti ń jáde pọ̀ jù. so a àwa kíyèsí pé lẹ́yìn ìgbà tí ó dàgbà tó tó máa gúnmú tó bá jóbìnrin tó tó máa hunrungbà tó bá jọkùnrin ọkùnrin ló ṣẹlẹ̀ hmm. sọmú ló ń gún ni àbírùngbà ló ń hù hmm. so gbogbo eléyìí ó fi hàn wá pé a jẹ́ pé wàá di tá a ṣe láti pìlẹ̀ náà bẹ́ẹ̀ náà lórí. ní medical studies náà láyè sí eléyìí náà gbẹ̀yìn nínú táwọn náà máa ń wò hmm. yàtọ̀ sí pé àwọn ó tún wo hormone tó wà lára rẹ̀ ṣé tọkùnrin ló pọ̀ jù náà àbí tóbìnrin wá ṣiṣẹ́ abẹ fún wa hmm. tó ń ti pé tó fi dòní tá à ń sọ̀rọ̀ yìí àwọn arúgbó náà sì wà láyé tó yẹ pé àwọn tiẹ̀ lọ sí pé wọ́n ṣe sọ́júrì iṣẹ́ abẹ kan fáwọn kó fi hàn pákọ làwọn àbábo irú wọn náà ń bẹ láyé kan sáyé túrọ ẹ bá wà bá ti ṣèpín ogun rẹ̀ láti sọ yẹn. àwọn adájọ́ tó sì jẹ́ máa ń pọ̀ gan nínú ṣẹ̀ríà Islam kìí ṣe ti pínpín ogun lásán hmm. tó bá wá mọ́ṣáláṣí sáyé ọkùnrin ní òdò ní àbáyé òbí. ṣe hmm. eléyìí náà ń bẹ nù nǹkan tí ọjẹ máwọn adájọ́ tó jẹ máwọn. ṣe eléyìí ń jẹ bó ti ṣe jẹ. wọ́n ní tí ẹni tí ó kú bá jẹ́ pé kìí ṣe mùsùlùmí ní ipa tí mùsùlùmí náà lè kó bóyá pẹ̀lú ara àbówó níbi àti sìnkú rẹ̀ pàápàá jùlọ tó bá jẹ́ iye kan ìbátan ẹbí wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ti kú kò sí ojúṣe kan tí Islam sọ pé kò tún ṣe má lórí rẹ̀ àyàfi tó bá yẹ pé ẹni tí wọ́n jọ jẹ́ ẹni tí wọ́n wà lórí ìlànà kan náà àwọn bá pátì wọn bá mójútó àti lọ gbé sí i tó kù rèé ó fi wá gbélẹ̀ tó kù ń bete yẹn ó wàá máa rùn tí ó fọ̀ tí ó bẹ̀ tí ò ní jẹ́ kára yóò rí mú mi ìsìláàmù ni ó gbégbèsè láti lọ́ọ́ bo irú òkú báyẹn mọ́lẹ̀ sòtẹ́ bá ti lọ́ọ́ bo mọ́lẹ̀ nítorí káráyé ọmọ bàjẹ́ pé wọ́n tara tẹ̀ kásá àwọn àrùn burúkú mi tí ò dá sòwò parí nu àmọ́ pé ẹni tí ó lọ gbé síwà náà jọjọ ń ṣẹ̀sìn kan náà mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá wọn fi nǹkan kan kópa nínú rẹ̀ lẹ́yìn ìjẹ́bù tó ṣe jẹ́ naam jazakumullahu khairan sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight fáwọn tó ń bẹ lágbègbè yìí àti jákèjádò ilẹ̀ nàìjíríà fáwọn tó ń bẹ lókè òkun lọ́hún plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí à ń lò rèé o ẹ sàmàlíkò amtila. wàhálẹ́kùn sálàmù rahmatulahi buraka tí ó kọ yín bí ẹ ti ń pè. ádámù lórúkọ mi láti fàtí. láti. mo ní fàtí. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni àkọ́kọ́ ni wípé àwọn àtikáàbù tá a mọ̀ ṣe tá a bá fẹ́ sùn lálẹ́ hmm. àti bá a ṣe mọ̀ ṣe tá a fi ọwọ́ wa ara gbogbo ara yìí. Hmm. ṣé tá a bá fẹ́ sùn lọ́sàn náà ṣé àdùn ní àǹfààní àti ṣe bẹ́ẹ̀ àbí àbùkátà láti ṣe bẹ́ẹ̀. ìbéèrè kejì. ẹlẹ́ẹ̀kejì ni pé ẹnìkan kú nìsín mhm. ó wá fi bùn àwọn kan lára àwọn ọmọ rẹ̀ táwọn sí nínú dúkìá rẹ̀ ìgbà tó wá kú ìjẹ́ alẹ́tọ̀ àti ìgbà àwọn tó tó bu àwọn ọmọ yẹn ká dà pọ̀ pátí tó pé wọ́n máa pín fún gbogbo àwọn ọmọ yẹn pátápátá. so ọlọ́run ti ní ọrùn. àwọn àlejò. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọn ni pé bàbá wà ọwọ́ á ti bùn àwọn ọmọ kan lẹ́bùn lójú ayé rẹ̀ nínú àwọn dúkìá rẹ̀ bàbá ń wá kú ṣé àwọn lè gba dúkìá tó ti bùn àwọn ọmọ síwájú kó tó kù ń padà káwọn wá dà pọ̀ mọ́ra ogún táwọn ó pín láfapọ̀ fáwọn jẹun. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run anabi sallallahu alayhi wa sallam fi hàn wá pé ńgbà tá a bá fẹ́ sùn á ń ṣàdúrà ṣáájú kó tó dípa sùn yàtọ̀ sípa àfẹ́gbẹ́ ọ̀tún wa fi lélẹ̀ bákan náà a sì rí i pé a ṣàlùwàlá kó tó di pé a lọ síbi tá a ti fẹ́ sùn wọ́n á ní ǹjẹ́ tí a bá ka ayatul kursi qul huwa allahu mẹ́ta qul a'udhu bi rabbil falaq mẹ́ta qul a'udhu bi rabbin nas mẹ́ta tánàbí sallallahu alaihi wasallam ní ká tú sọ́wọ́ ká fi ra gbogbo ara wa bẹ̀rẹ̀ láti orí mọ́jú kárí gbogbo ibi tọ́wọ́ bá tún dé ká sì bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ǹjẹ́ eléyìí ní ṣe pẹ̀lú ohun tá a fẹ́ sùn lálẹ́ nìkan ni tó bá jẹ́ pé fẹ́ sùn lọ́sàn-án sátúnṣe bẹ́ẹ̀ náà bá ní í bẹ́ẹ̀ ni tí bá ń pè yàn fẹ́ sùn lọ́sàn-án yóò tún ṣe bẹ́ẹ̀ náà nítorí bí ewu ti ṣe lè ṣẹlẹ̀ síyàn lóru téèyàn fi ń wá ìsádi lọ́dọ̀ ọlọ́ bẹ́ẹ̀ náà ló lè ṣẹlẹ̀ lọ́sàn èèyàn ṣàdí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá o ṣùgbọ́n nígbà tó ṣe pọ̀sán kì í ṣe lè oorun àwọn èèyàn sùn lọ́sàn ìdínú tẹ̀ fi ní ráwọn olùmọ̀kan sọ pé ó ṣe bẹ́ẹ̀ lọ́sàn ẹ̀yà àfẹni tí nǹkan bá ń ṣe kọ́lọ́ má jẹ́ nǹkan ṣe wá ṣe bó ti ṣe jẹ́ ọlọ́run dá ọ̀sán káwọn èèyàn lè ṣiṣẹ́ ọdọ ọ̀sán kíkálukú ó lè bá àmọ́ sí kìlàkìtà báwo láti sẹ̀mí tó dáa hmm. ká sì máa sin náà ní gbogbo gbàtásìkò ìjọsìn bá ti tó kò sí fóorùn. wọ́n á ní tí bàbá kan bá jẹ́ pé kó tó di pókú ó ti bùn apá kan nínú àwọn ọmọ rẹ̀ ní apá kan nínú àwọn dúkìá rẹ̀ ǹjẹ́ tí bàbá yẹn bá wa kú sáà lè gba ẹni tó ti bùn àwọn apá kan nínú àwọn ọmọ rẹ̀ ń padà kúrò lọ́dọ̀ wọn ká dàpọ̀ mọ́ tó kù ká lè bá wa pín ogún yẹn lápapọ̀ ẹlẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀ àbí tó bá pọ́ ń jàǹbá bá ní hmm. nítorí láti òfin ọlọ́run tó bá ti bùn yàn wọ́n ti bùn yàn ni bàbá tó sì kú ó nìkan lòfin ṣẹ̀rí àsọ pé tó bá bu ọmọ rẹ̀ ní nǹkan ó lè gbà padà yàtọ̀ sẹ́lòmíì nínú àwọn èèyàn ẹ̀yin ò bùn yàn ní nǹkan kí lẹ fẹ́ gbà padà ìnáà la sọ pé tó bá pálábòsí bá ní ilẹ̀ lè sọ pé gbà padà èyí wá sọ pé bàbá wa ńgbà tó bun apá kan nínú àwọn ọmọlẹ́bùn tí ò bu àwọn àyòkù ṣé bàbá ò ti ṣàbòsí báyìí bẹ́ẹ̀ ni bàbá ṣàbòsí àárín rẹ̀ àtọ́lọ̀ nílé àárín rẹ̀ àtọ́lọ̀ ni ó ti jẹ́jọ́ àbòsí tó ṣe yìí torí ẹ̀ ẹ̀yin bímabíma tẹ́ ẹ bá bun ọmọ yín kan lẹ́bùn ẹ má dà bun ẹnìkan nínú wọn lẹ́bùn láì bun ẹlòmíì gbogbo wọn pátá náà lọ́mọ yín bẹ́ẹ̀ ti ṣe fún lágbájá nínú wọn náà lẹ́fun támẹ́dò nítorí wípé tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ fẹ́ nìkan tẹ́ fẹ́ nìkan ti ṣàbò sínú. ó wá nínú hadith wípé ọ̀kan nínú àwọn sàhábà wọn pè ní an-Nu'man bàbá rẹ̀ ń jẹ́ Bashir. bàbá rẹ̀ Bashir wá bá nàbì sallallahu alayhi wa sallam ó ní wà nàbì mọ́ ń fẹ́ kọ́ wá jẹ́rìí sẹ́bùn kan tí mo bùn ọmọ mi an yìí ìyẹn ni pé mo bùn lẹ́rú kan. Hmm. so bàtà nàbì sallallahu alayhi wa sallam wọn á dé pé wọn ní akólo walada akulu waladika àbí akula waladika wàhábtà mìtìlá hàdá ṣé gbogbo àwọn ọmọ rẹ tó bí náà ló bùn ní wẹ́ẹ̀bùn yìí ó ní rárá o Nu'man yìí nìkan ni mo bùn anábì ní áá ẹ má pè mí jẹ́rìí àbòsí ẹ má pè mí jẹ́rìí àbòsí ó tún wáá fi kún pé ẹ máa ṣe dọ́gba láàrin àwọn ọmọ yín hmm. tọ́ bàbá yín ti ṣàbòsí káwọn tó kù hmm. wọ́n bùn àwọn kan wọn ò bùn àwọn kan lẹ́bùn ẹ̀yin kọ́ lẹ́wàá tún sí lẹ́yìn kú bàbá yín ndí hmm. bàbá yín ti bọ̀ wọn ó ti bọ̀ wọn ná kò sí pé kí wọ́n má tún jẹ nínú ogún tó ṣẹ́kù tó bá dàbí àbòsí bàbá ni ó jẹjọ́ àbòsí tó ṣe tó bá dijọ́ ọgbọ́n dà òkè yà mọ́. Eh, ẹ jẹ́ ọ̀rà ẹ lọ́wọ́. Wàríkùn sọ́lá wa rahmatullahi wa barakatuh tí ó kọ ibi ẹjí ń pè ó. Kí ni ìbéèrè yín? ojú òpó nǹkan já gerege ẹ jẹ́ kí a mú àtẹ̀jíṣẹ́ eléyìí wọ́n ní ṣé ẹ̀sìn Islam fara mọ́ wípé kí a mọ̀ pé àwọn onímọ̀ wípé kí wọ́n mọ̀ bá a ṣe àdúrà bóyá lọ́sí ọ̀sẹ̀ ni o lóṣooṣù ni o àbí lọ́dọọdún gẹ́gẹ́ bí àdúrà ìparí ọ̀sẹ̀ kọ̀ọ̀kan oṣù kọ̀ọ̀kan àbí ọdún kọ̀ọ̀kan. alhamdulilayi ilé ìlà ń pè ní àdúà bí ṣẹ́kìlìn dàwúrí hmm. àdúrà tó ṣe pé a máa ṣe láti gbàdégbà ọ̀sẹ̀ọ̀sẹ̀ oṣooṣù kọ́tálì ọdọọdún hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àdáda lè lélẹ́yìn wọ́n tako ìlànà nàbà Muhammad sallallahu alayhi wa sallam láti pé alukur'an àti sunna nàbì sallallahu alayhi wa sallam wọ́n pè wá wọ́n sọ wá lójú kòkòrò lọ síbi ká máa ṣàdúrà ká máa tọrọ ìdá máa ń fẹ́ lọ́dọ̀ Allah tóró nìkan náà ló lè ṣe fún ẹlòmíì ò lè ṣe wa qala rabbukum ud'uni astajib lakum olúwa ẹlẹ́dàá ni ẹ máa pè mí ẹ ń bá ń sìn tí ń pè mí màá máa jẹ yín nínú àdìsá níbi Muhammad sallallahu alayhi wa sallam onímọ̀ nlá yas'alillah yaghdabu alayhi ẹni tí ò bá ti máa tọrọ ní tí bá ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ó bínú sí ọlọ́run dákun má bínú sí wa. amman yujibu al-mudtarra idha da'ahu mm. wa yakshifu as-su' ta lẹni tó máa ń dá ẹni tó wà náà pọ́njú lò mm. ní ìgbà tó bá pè ta ló máa mú aburú kúrò fún yàn. Allah torí de eléyìí ẹ pọlọ mm. tẹ bá pọlọ ọlọ́run ọba ó ṣe ń tẹ̀ ń fẹ́ fún yín ṣùgbọ́n káwá gbé àdúrà gba ọ̀nà tó tako ìlànà eléyìí tí ọlọ́run ọba tó fi yé wa gbọ́dọ̀ ànábì wa muhammed sallallahu alayhi wa sallam eléyìí máa ń sọ di àdádálẹ̀ torí rẹ̀ oṣooṣù láàmú ṣàdúrà yìí ìbẹ̀rẹ̀ àbí parí oṣù eléyìí àdádálẹ̀ ní lábẹ́ òfin ọlọ́run ọ̀sẹ̀ọ̀sẹ̀ láàmú ṣàdúrà yìí àdádálẹ̀ ní lábẹ́ òfin ọlọ́run ọdọọdún láàmú ṣàdúrà ìbẹ̀rẹ̀ àbí parí rẹ̀ àdádálẹ̀ ní lábẹ́ òfin ọlọ́run hmm. alágbèéká ńlàdúrà yọ jẹ àdádálẹ̀ ní lábẹ́ òfin ọlọ́run alágbèéyípo ni àdádálẹ̀ ní lábẹ́ òfin ọlọ́run hmm. wọ́n máa ń pele yẹn ní bídàtún ìbọ̀fìyà kì í ti ká dùn àgàgà làdádálẹ̀ o hmm. ọ̀nà táwa gbé gbà ń tá a fi kún lọ́sọ̀dà dàdálẹ̀ káwá kíyèsí pé ń táwa ọba ti máa ń parẹ́ ká má máa jà mí parẹ́ ẹ̀sìn lélẹ́yìí ìmàní ìwọ máa ń pa rẹ̀ sẹ́nu rẹ̀ ń dédé síbi hmm. àdádálẹ̀ ni wọ́n ń pe gbogbo eléyìí. àwa ń ṣe àdúrà ń gbà kí wọ́n lọ wa sọ bẹ́ẹ̀ ni yọgbà yọgbà lọnà gbà hmm. nítorí pé Iblis rajim tó olórí ibú àgbà hmm. gbàdúrà bó wà gbogbo bó bá sì lè ọmọ ṣètọ́ni ọmọ lẹ́yìn lọ́jẹ̀ ọ̀gá àgbọ̀ so gbígbàdúrà láyé ò túmọ̀ sí pọ́lọ́wọ́n bá ó gba ní tó ń ṣe hmm. kò túmọ̀ sí pọ́lọ́wọ́n bá fọwọ́ sí pé ní tó ń ṣe dà hmm. nítorí pé a máa gbàdúrà èèyàn nígbà pàǹdẹ́ hmm. torí ẹ̀ ṣẹ̀tọ́n nígbà tó sori ibú lákọ̀ọ́kọ́ torí ibú yẹn sì gbóná tó ń horú fẹ́lifẹ́li ọbẹ̀ lọ́n qala rabbi anzirni ila yawmi yub'athun ó ní ìrẹ̀ olúwa ẹlẹ́dàá mi lọ́mi lára díjọ́ tó gbé wọn dé wọ́n pa mí títí díjọ́ tó gbé wọn dé wọ́n lè innaka laminal munzarin ọlọ́run ní dájúdájú mo búra ìwọ́ bẹ́ẹ̀ lọ lára tá à pa títí dọjọ́ gbèǹde. so ta ni ta ni ọ̀yẹ́ ká gbàdúrà rẹ̀ kan Ìbílísì ni tí ọ̀yẹ́ kan gbàdúrà rẹ̀ rárá rárá àmọ́ pọ́lọ́n pẹ̀lú orúkọ téèyàn fi pè kọ́ dáhùn mm. nínú tí máa jáde ọgbà máa ẹlẹ́dàá pẹ̀lú rọ́bì ọ̀kan nù ìránṣẹ́ ṣètọ́ni náà ló lè jẹ́ gbogbo kun bú tó lè gbà. Hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́ jájìnà sádàdálẹ̀ ẹ̀já máa bẹ lọ́n lọ́nà tí ọ̀tà kò súnà nàbẹ̀ wa Muhammad sallallahu alaihi wasallam. hello. hello. kọ yí o. wa aleykum salaam wa rahmatulah. ẹ̀ẹ́dẹ́ adíkọ́sí mi láti gabọ̀. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi ni pé ṣé sẹ́yà fúlàmù faragbá tá a sin òkú mùsùlùmí ní òru àbí alẹ́ ẹ̀kejì àbó ti tán. alhamdulilayi. wọ́n ti tán. lábẹ́ òfin ọlọ́run kò sí nǹkan tó burú kíkẹ́ hmm. kí wọ́n sin òkú mùsùlùmí lóru hmm. bó tilẹ̀ jẹ́ pàtẹ́sì kan wá lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam anábì hmm. ní ẹ̀ gbọ́dọ̀ máa sin àwọn òkú yín lóru illa an taqtaru ilay àfi kó jẹ́ pé túláàsì ló mú yín ṣe bẹ́ẹ̀ àfi pé túláàsì ló mú yín ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àdéhìí tá ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹ má sìnkú lóòrùn ó tún láfikún hmm. ó ní ẹ má sin òkú lóru ṣáájú kó tó di paṣẹ sọ láti sí. ẹ má sin òkú lóru ṣáájú kó tó di paṣẹ sọ láti sí. tẹ̀lé hmm. yìí túmọ̀ sí pé wọn à ṣe sọ láti sókù lára kí lè fẹ́ lọ gbé sin sí. Hmm. tó bá sì jẹ́ pé lójú ayé ànábì sallallahu alaihi wasallam ni ẹ bùkátà láti kánjú lọ sí ṣáájú kó tó di pa ànábì láǹfààní àti sọ láti sí lára. torí kíni wọ́n ní arábìnrin kan máa mójútó mọ́ṣáláṣí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n wá ṣaláìsí lóru anábì wa béèrè rẹ̀ àwọn sọ̀hábà ti wò pé à ń lo eléyìí bó lànà bí ó ṣe rántí rẹ̀ anábì hmm. wa béèrè pé alágbájá ah, tí máa tọ́jú mọ́ṣáláṣí ń kọ́ àárín ah, ó ti kú ah, wọn ló kú wọn ló kú lóru mọ́jú ni kí wọ́n lóde tẹ́ ẹ̀ wá sọ fún mi kó kú. Hmm wọ́n ní àfẹ́ láti yọ yín lẹ́nu dáhùn máa yín lójú ni anabi sallallahu alayhi wa sallam ní rárá o fẹ́ẹ́ mọ̀ pé àwọn sàárè yìí wọ́n kún fún òkùnkùn ni lórí gbogbo ẹni tí wọ́n sin sínú wa wa innama yunawwiruha bi salati salati tí mo bá ṣe sókù lára lọ́lọ́wọ́n bá fi máa tàn mọ́lẹ̀ sínú àwọn sàárè wọn tẹ̀lé ìtumọ̀ sí pé tó kù bá kú lóru ẹ gbọ́dọ̀ lọ gbé e sin ṣáájú kẹ́ tó ṣe salati sí lára. Hmm tó bá sì kú lóru tó jẹ́ lójú ayé ànábì sallallahu alaihi wasallam ẹ sojú kòkòrò láti rí pa ànábì gan fúnra ara rẹ̀ ló síwájú hmm. láti ṣe sọ láti sókù yẹn lára torí sọ láti tiẹ̀ tó bá ṣe sókù lára yẹn hmm. ó ní ìtumọ̀ ọ̀tọ̀ ọlọ́run ọbó tara sọ láti rẹ̀ yẹn tan ìmọ́lẹ̀ sí sàárè òkú èyí tá a sì rí lákọọ́lẹ̀ pé bẹ́ẹ̀ ni sọ láti táwa bá síwájú ṣe fókù hmm. abẹ́nikẹ́ni lónìí tó ṣùgbọ́n ẹ̀ àṣà ṣèṣì la so ṣùgbọ́n tí ànábì dájú bí hmm. látara sọ láti tó bá ṣe sókù lára ọlọ́run ọba ó tara rẹ̀ tàmálẹ̀ sínú sàárè àwọn òkú. Hmm. wáyé o ànábì gan fúnra ara rẹ̀ sallallahu alaihi wasallam ó gbókùsìn lóru rí hmm. ó gbókùsìn lóru rí ẹgbẹ́ nígbà tí wọ́n gbé òkú yẹn sínú sàárè ànábì ni kí wọ́n tan ìmọ́lẹ̀ sí ibi tí wọ́n fẹ́ gbókù yẹn sí kí wọ́n lè bá a rí dáadáa tó ń ti pé lábẹ́ òfin ọlọ́nkọ́ Hmm. àmọ́ tó bá jẹ́ pé nítorí kálíbà àríbi tá a fẹ́ gbókùn sí dáadáa nígbà tá à ń sin lọ́wọ́ ni kò burú ká tàn má lẹ̀sìn hmm. ẹlẹ́yìn ìjọba oṣù jẹ́. hello. hello. ọkọ aláàjí wọn. yes mama. wọn ò jẹ àsọpọ rẹ. àmín. orúkọ mi ni kẹrìfàt abdulsalam látòkè owó dògbò náà. kí ni ìbéèrè yín o. ìbéèrè tí mo fẹ́ bẹ̀ ni pé nínú ẹ̀sìn islam hmm. wọ́n sọ pé sẹ́yìn bá jọ ọmọ ìyá kan náà wọ́n wá fẹ́ bẹ̀rẹ̀ pé bí irú pé ní ṣe lò ó. tí n bá jẹ àwọn ọmọ ọmọ. hello mama eh, eh. àwọn ọmọ àwo lẹ́ni wọ́n lè fẹ́ra wọn. bí wọ́n bá jẹ́ pé bí ọmọ tẹ̀gbọ́n tàbúrò. bí wọ́n lè fẹ́ra wọn. wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pé ó lè jẹ́ pé lè ké lò ó bí wọ́n fi lè fẹ́ra wọn. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run ọlọ́run bá ti ṣàlàyé nínú Suratul Nisa irú àwọn obìnrin tó jẹ́ ìwọ̀ fún wa láti fẹ́ nítorí حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم wa akhwatukum wa ammatukum wa khalatukum títí dé parí àyà yẹn. nínú àyà yẹn ọlọ́run ọba kò ṣàlàyé pé ọmọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò lè fẹ́ra wọn torí rẹ̀ náà sọ pé lábẹ́ òfin ọlọ́run ọmọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò lè fẹ́ra wọn onídìí pé ìpele kan ìpele àkọ́kọ́ nǹkan ìpele àkọ́kọ́ lẹ́yìn bá jáǹtì tẹ̀ ní àbúrò kùnrin hmm. àbábúrò obìnrin àwọn ọmọ ẹ̀yìn méjèèjì wọn lè fẹ́ra wọn lábẹ́ òfin ọlọ́run kákíyèsí bófin ọlọ́run ti ṣe rí tó ń ti pé islam náà sọ pé mọ̀lẹ́bí ni wọn o hmm. àmọ́ mọ̀lẹ́bí tí wọ́n lè fẹ́ra wọn tọkàn bá jọkùnrin tékejì jóbìnrin hmm. so eléyìí wọ́n lè fẹ́ra wọn lábẹ́ òfin ọlọ́run ètò túmọ̀ sí pé àwọn àṣà táwa ń bá ká ẹ̀rí pásá lásán ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń jẹ́ islam àṣà lásán wọ́n ń ṣe ẹ rí i pé tẹ́yìn bá jọ máa lè kàn tọ́mọ yín lọ́kùnrin tó bá rí ẹnìkan nínú agboolé yín tó ń jóbìnrin tó wù láti fẹ́ tó bá sọ jáde ẹ rí i pé gbogbo yín tako a àti gbọ́ ẹ̀yìn ẹ̀yìn ọmọ ilé kan náà ẹ̀ máa fẹ́ra yín nǹkan kan náà jọ ni wà tó sì jẹ́ pọ́tọ̀ ni bàbá ńlá tiyín ọ̀tọ̀ ni bàbá ńlá tọmọbìnrin so ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá torí pé láyé john tẹ́fi wá dọ́mọ ilé kan náà táwọn bàbá bàbá ń bá fẹ́ pìtàn wọ́n sọ bí kálukú ti ṣe wá tẹ̀ fi dọ́mọ lé kan náà. ẹ hmm. ẹ fi nǹkan kan tan mọ́ra inú ẹ̀jẹ̀ hmm. ẹ wàá ṣe tánà di àwọn ọmọ òní fẹ́ra wọn torí wọn bá àjọjọ́ mọ́ káàkan ọmọ alé kan hmm. ìgbà míì gan aládùúgbò ọmọ àdúgbò kan náà lẹ́mọ fẹ́ra yín yóò bá lẹ́vù. so wọn kọ dín àyè mọ́yé ọmọ náà ti kọ dín náà kan fẹ́ra wọn bẹ́ẹ̀. alẹ́ ni tẹ́ ẹjọ́ jẹ́ táwọn ọmọ yín jọ jẹ́ ọmọ tẹ̀gbọ́n tàbúrò ìsìláàmù gbà tí wọ́n lè fẹ́ra wọn. Hmm. bó wàá ní gbogbo èyí táwa ń kó káwọn hmm. nínú àṣà lásán àṣà tí èyí ṣe kọ́ wà lákọọ́lẹ̀ hmm. tọ́lọ́wọ́n bá kọ́ ló kọ́ wa pé ká ṣe bẹ́ẹ̀ ànábì kọ́ ló fi yé wa pé bẹ́ẹ̀ láà máa ṣe ẹlẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ wàláìkìn òfin ọlọ́run wa sọ pé nínú súnà ànábì sallallahu alaihi wasallam tó ń ti pọ́tọ́ kí àwọn ọmọ ẹ̀gbọ́n àtàbúrò nǹkan fẹ́ra wọn súnà ànábì fi wa pé tó dáa jù ni pé ọmọ tí ó bá fẹ́yàwó àtọmọ tí ó lọ́kọ kún rìn jìnnà hmm. nítorí káwọn ọmọ wọn lè bàa jẹni tí ó ní agbára nítorí pé ìwádìí fi hàn pé tí ọmọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò hmm. tí wọ́n bá ń fẹ́ra wọn hmm. ọ̀tọ̀ ò lábẹ́ òfin Ọlọ́run ṣùgbọ́n bẹjẹ ṣe súnmọ́ra wọn púpọ̀ yẹn ó máa ń ṣe sábàbí lọ́pọ̀lọpọ̀ ọgbà kọ ọmọ yabirun kò ní ní agbára tó kódà ọpọlọ rẹ̀ ó lè má jìnnà tó so irú eléyìí ẹni tó bá fẹ́ mọ̀ dáadáa láwùjọ bí tí wọ́n bá ti ń ṣerú ètò àwí yẹn tó ń tẹ̀lé òfin pé ọmọ ẹ̀gbọ́n lè fọmọ àbúrò tó jẹ́ pé islam mú wà tẹ́ ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí wọ́n ti fẹ́ ra wọn bẹ́ẹ̀ táwọn ọmọ wọn á padà jẹ́ abirùn so á rí kó dodo ni tó wà nù súnà yẹn náà pípé tẹ́ ẹ bá rìn jìnnà yóò dáa púpọ̀. hello. Aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Orúkọ yín àti ìtẹ̀jú ń pè é. orúkọ yín o. nígbà àpèkó. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ojú wo ni Islam fi wo ẹni ibi tí ìmáà máa ń dúró sí ó wá ga ju tàwọn máàmù lọ. ìbéèrè tí mo fẹ́. kọ̀tọ́ kọ̀tọ́ káyè máàmù ọ̀gá tuntun ti máàmù lọ kí lóun fi ju àwọn máàmù lọ táyì rẹ̀ ti gbọ́dọ̀ ga. <laughs> zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ọkùnrin ibi ẹtí ń pè. orúkọ mi jẹ́ abdulrasaq ṣẹ́gun láti ọjà gbó. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé kí ni ojú tí ìsáàmù fi wo àwọn obìnrin tí wọ́n máa ń fi ọkọ wọn ní dádì ìwà eléyìí kejì mo ní pé kí ni ìyàtọ̀ tó wà láàrin buhari àti akram ramaлекun. ìyàtọ̀ tó wà láàrin. ìyàtọ̀ tó wà láàrin wọ́n ti lọ ẹyọ kan tá a gbóná ládàáhùn. wọ́n ní kí ni ojú tí islam fi wọ àwọn obìnrin tó máa ń pe àwọn ọkọ wọn dáàdì wọn ẹni tó dájú ni pé sọkúsọ ni dáàdì rẹ̀ bá o má ti ti pọ̀ mọ́ bàbá rẹ̀ ọkọ rẹ̀ lọ́kọ rẹ̀ dáàdì wa apọ́nlé kìnnì ẹ̀rọ ajẹ́ dáàdì rẹ̀ yóò máa gùn yóò máa bá a sùn. <laughs> ó ń bí ma fún dáàdi re ẹ̀rí pé nǹkan dàrú ni ẹ̀ <laughs> mami àwọn náà mọ pé ìyá ń kọ́ <laughs> ìyá ń gbogbo <laughs> Islam ọ̀farama hmm. ọkọ rẹ lọkọ rẹ ìyàwó rẹ níyàwó rẹ kódà gan-an ní tí ń pe ìyàwó re tí mami wa mami wa ó burú ó lè dé the hall hmm. the hall ó sọ ìyàwó dé ìwọ̀ fúnra rẹ̀ hmm. àdéhìá rẹ̀ a tún máa bá ọjọ́ ìyá rẹ̀ lọ́mọ sí lásọ wọ́n hmm. ti sèkó rí yẹn dárò hmm. so bẹ́ẹ̀ náà ni ẹni tí ń pe ọkọ ń dájú dájú báwo. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. àtẹ̀jíṣẹ́ gan áàmù láì. ẹni wúrúwúrú ẹ náà làwọn dá tó máa ké ó mù <laughs> ó mù ta wọ́n ní ọkọ àbú àbú báwo àbú tani hmm. torí wọ́n sọ pé ó mú bóyá ìyá rẹ̀ lọ gbà lérò kò yàtọ̀ sẹ́yìn tó sọ pé mami. so tó bá pé àbú kò yàtọ̀ sẹ́yìn tó náà sọ pé dadi hmm. so ẹ máa pè é já ó mú kí níyàwó ẹ ọmọ rẹ̀ kí ló kọ ọmọ rẹ̀ àbú hmm. ta lọkọ rẹ̀ kí ló kọ ọmọ rẹ̀ ọkàn pé ọbẹ láàrin pé àbú ọjà láàrin ó ní mú ọlọmọdé afẹnukọ. Nah. I mean, hello. Wàhálẹ́gùn Sálàmù Rahmatullahi Bùrọ̀kà tó kọ́ ibẹ̀ tí ń pè yìí. Abdullahi Látògbómọ̀sọ. Kí ni ìbéèrè yìí? Ìyàtọ̀ wo ní bẹ láàrin Askar àti Adua àti Dua? Alhamdulilayi, ó ti yé, ó ti yé, ó ti yé. Alaskar ìrántí. Hmm. Ìrántí tẹ rí yàn kárí Adua. Hmm. So ṣùgbọ́n Adua òun kúrú nítumọ̀ sí Askar. Hmm. Torí rẹ̀, kullu du'ain dhikr wa laysa kullu dhikrin du'a yẹn ni kí gbogbo àdúrà tẹ́rí yẹn gbogbo àdúrà tẹ́yàn máa ń ṣe ìrántí ọlọ́run náà ni hmm. kí wá sí gbogbo ìrántí làdúrà nítorí pé ń bẹ nù ìrántí èyí tó fi tọrọ hmm. ó ń bẹ nù ìrántí èyí tó fi yan ọlọ́run hmm. so èyí tá a wá fi tọrọ nìkan làdúrà èyí tá a fi yan ọlọ́run yun òun jẹ́ gbólóhùn téèyàn fi ń ṣe àfọ̀mọ́ tọ́lọ́run ẹlẹ́dàá wa máa tara rẹ̀ sórí fún yàn. ṣùgbọ́n ṣe wá rí àdìkàr yẹn tó bá yẹ pé lọ́ba pọ̀ lẹ́nu èèyàn ó tún lọ́lá ó lóore jàdúrà lọ. nítorí pé ó wá nínú hadith hmm. hadith al-Qudsi èyí tí imaamu Abu Dawud gbé jáde tó sì fẹsẹ̀ rinlẹ̀ hmm. ọlọ́run ẹlẹ́dàá wa sọ pé ẹnikẹ́ni hmm. tí kíkẹ́ àbí ṣíṣe ìrántí fèmí ọlọ́run tó bá mú ká ìrojú níbi àti tọrọ nǹkan kan lọ́dọ̀ mi màá fún ní tọ́pọ̀ ju ní tí màá máa fún ẹni tí ń tọrọ lọ. nítorí pé ọlá àti àjùlọ ti ń bẹ fún kíké alukur'an hmm. àbí ṣíṣe ìrántí ọlọ́run hmm. kíké alukur'an hmm. ó dà gẹ́gẹ́ bí títóbi ọlọ́run àti ọlá rẹ̀ lórí gbogbo ẹ̀dá tó dà ní. sọ sí pé adkar ọlọ́lá púpọ̀. Hmm. Hmm. ó sì yẹ kọ́ pọ̀ lẹ́nu wa púpọ̀ hmm. ṣùgbọ́n adkar dábàá sí àgbọ̀dọ̀ ṣe tà dáadáa lẹ̀ adkar hmm. eléyìí tó bá súnà nàbì sallallahu alaihi wasallam láàmà ṣe kí ẹ ti kọ́ lọ gbọ́wọ́ lọ́mọ gba dékìrí kan lọ́dọ̀ ẹnìkan dékìrí àdánwò so díkìrì tó alọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam lọ́ọ́ máa ṣe hmm. ṣé bọ́lá ọ̀lọ́ ń fẹ́ kọ́ sànù ẹ̀ hmm. ó sì rán ànábì yìí sí wa hmm. bó láti wá sọ pé ní tànábì fi kọ́ wa kò pé àwà ṣéwù kan láà lọ gbà kí ni kí ni wọ́n lọ gbà lọ́dọ̀ ṣéwù o ṣéwù olódo lọ fẹ́ gbà nǹkan lọ́dọ̀ rẹ̀ ànábì tọ́lọ́ ń fún nímọ̀ ọlọ́ọ̀fẹ́ nǹkan tọ́lọ́ ń fi rán bí kí wọ́n máa lahu al-mulk wa lahu al-hamd wa huwa ala kulli shay'in qadir irú eléyìí nìsín ó yẹ ká pa ẹtì wọ́gọ́rùn lójúmọ́ yìí. naam. tóorùn bá tún wọ̀ kẹ́tún wíru rẹ̀. masha allah. irú subhanallahi wa bihamdihi. naam. tánàbì tún ní ká wí ọgọ́rùn láàárọ̀ ká wí ọgọ́rùn lẹ́yìn ìgbà tóorùn bá tún wọ̀. Hmm. subhanallahi wa bihamdihi adada khalqi wa rida nafsi wa zinata arshi wa midada kalimati irú àwọn gbólóyìn ọmọ wí ọ̀pọ̀ ṣe irú rẹ̀ náà ní ṣíṣe àṣọláàtì fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam Ubay ibn Ka'b radiyallahu anhu anabi bílẹ̀ rẹ̀ pé ìdá mélòó nù àdúrà rẹ̀ lọ́mọ fi ṣe àṣọláàtì fún un ó ní ìdá kan nù mẹ́ta ni anabi lọ da púpọ̀ àmọ́ tó bá fi kún yóò tún da jù bẹ́ẹ̀ lọ ó ní ajọ́ pé ìdajì àdúrà mi máa fi sọ̀sọ̀láàtù fún anabi lọ da tó bá tún fi kún yóò da ọ̀dà ìdá méjì nínú mẹ́ta anabi lọ da tó bá tún fi kún yóò tún da jù bẹ́ẹ̀ lọ ọ̀dà ah, gbogbo àdúrà mi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 òfófó gbogbo àwọn aburúkú yìí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn bíyàn sì ti ṣe ń hu àwọn àwàyàn lèyàn ń kó ládàá rẹ̀ fáwọn ẹni tí ń bàjẹ́ lèyàn ń kó ládàá rẹ̀ fáwọn ẹni tí yàn ń sọ̀rọ̀ wọn láì dáa kí ni wàá ṣẹ́kù fún ọjọ́ gbẹ̀ndàlù kìyàmù torí ẹ̀rú àwọn gbólóhùn yìí tó ń bá ń wí tó bá pọ̀ tó bá pọ̀ mm. ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa yóò fi sàánú rẹ̀ mm. máa bá gba gbogbo ẹ̀tán lọ́wọ́ rẹ̀ yóò kú díẹ̀ <laughs> <laughs> <laughs> Hello Hello. Assalamu wa rahmatullahi salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yín àti ìwẹ̀ tí ń pè. Ó um, kọ́ mi ní Ibrahim ó ń pè láti Kaduna. Kí ni ìbéèrè yín o? Ẹ̀jẹ̀ mo ní béèrè méjì ni. Náà. Àkọ́kọ́ òun ni pé kí ni eh, àti Islam kọ sórí àwọn àlágà àti bóyá bí àwọn bá fẹ́ pé àwọn onígbùgbọ̀ ìbámu tó tẹ̀lẹ̀ sí èmi ni pé àbúrò mi ó fẹ́ Haúsá níjọ́ tí a fẹ́ mú lọ sí ilé ọkọ níjọ́ ọ̀nà wọn ìdílé àwọn ẹ̀gbọ́n wa ni wọ́n sọ pé wọ́n mọ̀ sí gájú wọ́n sì jáde wọ́n sì àga wọ́n sì bẹ́ẹ̀dì ṣọ̀ndàtàndà àti ṣé àládà fúlámù náà ni ó ní kí ìdílé ọkọ ọmọ ṣe bẹ́ẹ̀dì fún ìdílé ìyàwó kó mọ kan bẹ́ẹ̀dì kó mọ kan àga àti bí ara oúnjẹ fún ìdílé ilé ọkọ tí wọ́n fẹ́ sìn lọ bí ọkọ. kí ni ìbéèrè kejì. ìbéèrè ẹlẹ́kejì pé ni Islam pọ̀ sí ọ̀rọ̀ bí àdúgbò bí àdúgbò tí kidnapper àwọn afọ́ọ̀mù gúúpù kan pé tò á mọ̀ jáde ní ojoojúmọ́ dáàmọ̀ sọ àdúgbò wa inú ilé ìtàbá tọ́nà bá kádàrà ká múrù kidnapper yẹn pé ká pa lóòótọ́ náà àríká lọ fi ilé ìjọba ní ọwọ́ ni wọ́n sì ṣe ìjàmbá fún aládùúgbò gan. alhamdulilayi wọn ní kí ni àti islam kọ sí àṣà pé tọmọ bá ń lọ ilé ọkọ kankan bẹ́ẹ̀dì fún ká sì bọọdù fún hmm ká ṣe gbogbo àwọn ètò àwọn nǹkan àtòlé hmm. ká ṣe fọmọ wa ti ń lọ ilé ọkọ hmm. àkókò eléyìí ń bẹnu pé ẹ ń ṣàánú ọmọ yín hmm ẹ sì ń fún ọmọ yín níyì hmm. ẹ sì fẹ́ sí ọmọ yín ní ọ̀sọ́ débi pé ẹni tí ń lọ bá lọ́mọ yìí pé bàbá rẹ̀ ọ̀kan wọn ọ̀kan fi ń kànàkànà kí wọ́n sọ ságbolé tiyín hmm. ọmọ pàtàkì ni hmm. tó yẹ pé wọ́n jẹ́ kọ́ lọ sílé ọkọ lọ́nà tó pàtàkì tọ́lọ̀ ń bá fún yín lágbára tẹ́ fi lè ṣe nǹkan kan fọmọ yín bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ Islam ò tako rárá rárá so kódà gan bẹ́ẹ̀ nù nǹkan tó jẹ́ pé Islam ó tún ṣe wá lójú kòkòrò láti ṣe bẹ́ẹ̀ nítorí pé ọmọ tí ń bẹ pẹ̀lú rẹ̀ ìwọ náà ló bíi láti jó lọ́mọ ti wà pẹ̀lú rẹ̀ ó fi wá dàgbà débi pé ń lọ sílé ọkọ sọ́yẹ kó sán palọ̀ ni hmm. kò yẹ kó sán palọ̀ ẹ̀yin ọ̀mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ náà láwùjọ wa lónìí tí wọ́n máa fi gbóbìnrin náà nù hmm. wípé ṣe bọ́ sán pa wa ni kódà ẹrù tó gbé wá tó fi wọlé ọkọ tó Ghana must go olibag ni sòsò ìwọ ní bàbá ni hmm, ìwọ tó ní bàtà kan sànú àbórí nǹkan asọ́déyàn tán torí délé kò sí nǹkan tó burú mi ẹ̀tọ́ tẹ́ ẹ bá lágbára rẹ̀ àwọn gbàtẹ́ ní Kaduna lẹ́yìn ti ń pè hmm. àṣà àwọn Haúsá so báwọn ti máa ṣe nù so wọ́n máa ra yìí fún ọmọ wọn tí máa ń lọ ilé ọkọ hmm. tágbára rẹ náà bá kà tágbára haúsá náà bá kà kó ṣe agbára rẹ ọ̀ka má lọ jẹ gbèsè nítorí kọ́bọ́ọ̀dù hmm. kọ́ adìpọ̀ máa lọ ilé ọkọ tí wọ́n ń lé ọ̀ka hmm. lórí kọ́bọ́ọ̀dù tó kàn fọ́mà àbí bẹ́ẹ̀dì tó kàn fọ́mà la yukallifullahu nafsan illa wus'aha ọlọ́run bò jẹ́rù kan rọ ẹnìkan àfi tó lè gbé tó bá yẹ pé àǹkárá ni mo lè ra fọ́mà kàyọ́ mo lè tún ra léèsì kan mo lè tún ṣe ẹ̀ṣẹ́ ìwọ̀nba tẹ bá lè ṣe ẹ̀ṣẹ́ hmm. so that ọkọ̀ yẹn náà ní máa gbanú sí yín lọ́jọ́ iwájú kó máa fẹnu já géètì hmm. lórí ọ̀rọ̀ tiyín so eléyìí kò sí wàhálà ń bẹ̀. wọ́n á ní tí àwọn kan máa ń jiyàn gbé hmm. ládùúgbò àwọn táwọn wá síra àwọn fijilanté fáwọn máa dẹdẹ àwọn ẹni tí ń jiyàn gbé wọn tọ́lọ̀ ń bá wá fáwọn ṣe kò ń gẹ táwọn bá mú ajínigbé ṣé káwọn pa ni àbí báwo àkọ́kọ́ bó lẹ́yìn ṣe mọ́ alájínigbé torí tẹ bá sọ pé nìkan kan gbọ́dọ̀ kọjá hmm. taago báyìí bá ti lù hmm. ládùúgbò yìí hmm. kò túmọ̀ sí gbogbo ẹni tó bá ti kọjá ajínigbé ni tó tẹ́yìn bá ti mú ẹgbẹ́ fáwọn agbófinró tẹ bá lọ pààyàn ká pínrín sẹ́wọ̀n pé tọ́wọ́ bá bẹ̀yìn náà ẹ ti dá pààyàn ẹ̀hẹ́n wá sọ pé ah, nítorí pààyàn ṣe vigilante vigilante kìnnì torí tí wọ́n bá ṣèṣì mọ́ ẹ̀yìn náà ńkọ́ ẹ̀yin náà lè pẹ́ lóde ládùúgbò mi kí wọ́n ṣèṣì mú yín tí wọ́n torí di eléyìí ẹ má pa nìkan kan ó jẹ́ ìbò tó ṣe Ah, uh, Jazakumullah khairan. 09051645438 plus 2348083293896. Hello? Hello, salaam alaikum. Alaikum salaam wa rahmatullahi wa barakatuh. i tí ń pè o. Ìyá ní kọ́tùmí lára ló padà wá. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni wípé ṣé ó lẹ́tọ̀ọ́ kí Mùsùlùmí máa sọ pé àwọn àti àwọn Christian ìdíje Ọlọ́run kan náà ni à ń sìn? ọ̀dà <clears throat> hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ọba alukun olóko ìlà tó kéde ní Ògbómọ̀ṣọ́. à ń gbọ́ yín kí n béèrè yín. ọlọ́lọ́ olè wà máa. àmín. ìbéèrè mi ni pé èèyàn mọ̀ kó ń lẹ́tọ̀ọ́ sí ìjọba lápẹẹrẹ lápèjúwe. Hmm. bóyá alátọ̀ bóyá bí ogún kan látọ̀dọ̀ àwọn òbí wa àti kéré ńgbà náà bàtà wa dàgbà wọn wá dá wa lórí pé pọ́pátì yìí bàbá wa lónìí ǹjẹ́ ìfàyè gbà wà fún wa láti gbà lágídí tàbí kó jẹ́ pé ìjọba ló lẹ́tọ̀ọ́ láti ṣèjọba fún akẹ́kẹ́ bí wọ́n ṣẹlẹ̀ kọjá orí palẹ́tì tí wọ́n kó síbì kan táàbì hàn pé ẹjọ́ owó pípa tí wò pé fún àná ìjẹ́ ìfàyè ìgbà wà fún ọ̀nà islam láti lọ já lóun ló jẹ́ kó nǹkan yẹn sí kákó ká sì pẹ́ fúnra wa sílẹ̀ bí oúnjẹ àwọn àlékún. wọ́n ní tọ́ba lẹ́tọ̀ọ́ sí nǹkan kan lógún hmm. látọ̀dọ̀ òbí wa so ṣùgbọ́n látàrí pàwà kéré àwọn tó ń sì jẹ́ alámòjútó lórí tí bàbá wa fi sáyé àbí ìyá wa hmm so wọn à ṣètò wọn ṣe pin fún wa títí tá a fi dàgbà tá a fi gbọ́njú ṣùgbọ́n tá a kàn tájú kan rí ni pé nǹkan tó bọ́ sọ́wọ́ ẹlòmíì wọ́n ti ń lò bí ìgbà táwọn ni wọ́n ní tá a lè lò lágídí ká fi gbà padà àbí báwo ẹ sì wádìí dáadáa so bóun ni nǹkan yẹn ti ṣe jẹ́ ti bàbá yín torí pé ẹlẹ́ẹ̀kéré sọ ọmọdé kò lè jẹ́ pé ó ní làákàyè débi pé ó dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan mà láì jẹ́ pé ó rẹ́ni tẹ̀tàn agbálàyé yéké tó fi hàn yín pé bàbá yín ló so ẹ̀sùn wa wádìí báwo ló ṣe wá kàǹkùn sí lágbájá tí fi ń lò sọ̀rọ̀ hmm. àní àbí báwo ta ló sì rà lọ́dọ̀ rẹ̀ ń bọ wọn kówó ẹ̀ hmm. so nítorí ẹ̀yin tẹ́ máa fẹ́ fi garagara tó nǹkan yẹn ó nǹkan jẹ́ o hmm. so lẹ́yìn tẹ́ bá wádìí tẹ́ rí i pé ọgbà ń gbàbò sí ni ẹ̀yin náà lè lọ fagbára kẹ lẹ́ẹ̀fì gbà nítorí pé tó bá ju yín lọ yóò ju yín nù síbi tó bá fẹ́ ẹ lo àwọn ẹni tó bá mọ̀ ń pòfin ọlọ́run ẹ pè é ní ẹjọ́ sọ́dọ̀ wọn hmm. àwọn wọn á pè wọ́n bi léèrè bó ni dúkìá bàbá yìí ṣe kàn mú sẹ́yìn tó fi hmm. di pẹ́ ń lò ẹ̀ẹ́ngbà táwọn ọmọ rẹ̀ kìnnìkan kìnnìkan ó tó ọdún mélòó tẹ̀ ti ń lò báyìí ó ti tó gún ọdún ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nípa ayé téèyàn máa san téèyàn bá ń lo nǹkan hmm. ní ilé lápèjúwe ọdọọdún kọ̀ọ̀kan èlò lọ́yẹ kọ́ máa san lórí irú ilé yìí yóò sanwó ogún ọdún kó tó tún di pa gbalé lọ́wọ́ rẹ̀ láti kọ́kọ́ gbalé náà á tún ní kọ́ sanwó ogún ọdún ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ wá ní tó bá pé ìjọba náà ni ìjọba kó nǹkan kan pamọ́ tọ́yẹ kí pín sẹ́yìn mẹ̀kúnnù hmm. so bí oúnjẹ wọn á tì mọ́lé sẹ́ẹ̀lì hmm. lọ jákẹ́ lọ máa kó ó lè lẹ́jà o <laughs> lábẹ́ òfin ọlọ́run lè nìyẹn islam ọ̀fara mọ́ gbogbo táwọn yẹn máa ń ṣe tí wọ́n máa ba nǹkan jẹ́ hmm. tẹ́ máa ṣe ṣe pé ọ̀dọ́ wa lẹ́yìn náà ìjọba wa wọn ìjọba abú la ní ọmọ ìlú bú náà ń kọ́ ìgbọ́n tí ìjọba bá jẹ́ ìjọba abú ọmọ ìlú náà ti dèyàn bú nítorí pé tí ìwọ bá lọ jábà tó sọ pé kò sí tó burú mbẹ ó dájú pé ìwọ náà tó o bá kíì sẹ́yìn kó kíì sílé rẹ àwọn kan ti já sọ tiẹ̀ náà <laughs> nítorí ìwọ sọ pé ìtẹ ẹja nǹkan burú bóòlù tiẹ̀ ṣe wá burú pé kí wọn jẹun náà tòǹtòrẹ ìbàjẹ́ wọn kì í fi sẹrí fún bàjẹ́ mm. sòkóníkàlùkù kó gbìyànjú kó wá ní tí ó jẹ halal mm. ìjọba kan ò sí láyé tẹ́lẹ̀ náà tó máa ń fáwọn èèyàn lóúnjẹ mm ìjọba kan sí tó máa ń fáwọn èèyàn lówó láì ó gbé tẹ́ pé ń ṣe ń lu òyìnbó náà it is not free hmm. ó ní nǹkan kan tó ń tún ṣe hmm. ìjọba wa kó oúnjẹ kan pamọ́ pípò ń fẹ́ pin hmm. kò wá pin lásìkò tó yẹ kó pin ẹnu ọ̀rọ̀ sí fún wa aráàlú láti lọ jábẹ̀ torí pé tí wọ́n bá lọ já ó rí i pé o ti sílẹ̀kùn bàjẹ́ eléyìí lọ́pọ̀lọpọ̀ ó gùnlé tí ó fi di pé gbogbo ẹni tó rí nǹkan jájẹ tó lọ́jà nínú stọọ tí ń ta fáwọn èèyàn yóò tún di pé stọọ tí náà save àwọn èèyàn di pé wọ́n lọ já ilé ìtajà onílé ìtajà mm. wọ́n máa jí ọjà ọlọ́jà kù tẹ́bí mm. ẹrù ìjọba wọn láwọn fẹ́ kó tíjọba yẹ kó pín fáwọn ẹ dákun ibi tí wọ́n ti ń tajà àtìgbàlódé tọ́jẹ́ tẹni ẹlẹ́ni tí wọ́n lọ já gbogbo òlu gbogbo ńkọ́ ẹ̀ṣẹ̀ wo làwọn ṣẹ̀. A'udhu billahi minash shaitani rajim. Hmm. torí de eléyìí islam ọ̀fara mọ́ àní wọ́n tún dísímẹ́ǹtì kù. sẹ́mi ah, ah. pé bí ń pa àwọn èèyàn ga <laughs> wọ́n tún jí páànù kan lé. Ah, wọ́n wà á mú ní gàrí. <laughs> subhanallah ọlágbára <laughs> ah, o jazakumullahu khairan sheikh ah, ẹ jẹ́ ká mú ìpìlẹ̀ ìka ìka díẹ̀ pàápàá ẹ lọ́wọ́. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run ni Arúnà látòdòrò Ògbómọ̀ṣọ́. Ẹ̀sọ́ ìbéèrè tí wọ́n ń fún Tazì ni pé tí a bá ń ṣe sọ́lá, hmm. bí a mọ́ kìrìbù ni àbí àṣì, hmm. àwọn kan mọ́ sí la ìlà ìlẹ́la tí wọ́n ní ṣe nọ́mà àti àtọ́jọ́ ti súnà. Tó tó ti wá débi pẹ́lú anẹ́nẹ́bìnrin kẹ́rí tó má àwọn àṣàrù wọ̀nyẹn tán tí wọn bá yẹ sẹlẹ láàlẹ ọsàlà ẹ dàpọ̀ sí ìyá kankan òsì fún yàn ẹ kí wọn ṣe ládùú ni. ṣé lẹ́yìn sọ láti wọn máa ń sọ lẹ́yìn sọ láti ni wọ́n sọ. ọkọ ni pé à ń fi àsìkò yìí látàrí ìbéèrè Haruna látòdòrò hmm. à ń fi ń pàkíyèsí gbogbo àwọn ọmọ ẹ̀yà wa mùsùlùmí bíi kíbi lágbàńlá yìí tẹ̀ ń bá ti ń gbọ́rọ̀ wà yìí báyìí hmm. àti àwa àti ẹ̀yin hmm. ìpèníjà lábẹ́ àbúradà ẹ̀sìn islam àyà pátápá sí sunna nabi muhammed sallallahu alayhi wa sallam hmm. kò sí nǹkan kankan tó lè fi ṣe yẹn gan tó lè fi ṣe fáàrí hmm. tó ń bá ń ṣe islam lọ́nà tó takò sunna nabi hmm. sallallahu alayhi wa sallam kò sẹ bùkátà kọ ọmọ jẹnitẹnu rẹ ọmọ ahosẹ torí pé wò ní tẹ̀lé súnà sẹ wò ní tẹ̀lé súnà sẹ <laughs> aburú ló ń fi ṣayọ hmm. aburú ló ń fi ṣayọ hmm. ẹ jẹ gbogbo ọjọ́ tẹ̀lé súnà ẹ rí kíta máa ń tẹ̀lé súnà gbogbo orun tí wọn ń béèrè kò ní wáyé hmm. torí bẹ́ẹ̀ mi ò ṣe ṣe lẹ́yìn sọ láti kò ní yàtọ̀ sí bẹ́ẹ̀ inú ò ṣe ṣe peter inú ò ṣe ṣe torí gbogbo wa ní olùkọ́ kan tí ń kọ́ wa tí ò ṣe rí apá sí òun náà là nàbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam àmọ́ ń gbọ́ wá ti jẹ́ pọ́tọ̀ Hmm. ọ̀tọ̀ ní ẹlẹ́ni tí wọn náà mú ní afinimànà hmm. ọ̀tọ̀ lẹ́ni tí ń darí tiẹ̀ hmm. gbogbo wa wá tàpá sílànà ànábì sallallahu alaihi wasallam á pín yẹlẹyẹlẹ ni àní jẹ́ni tí ń ṣe nǹkan ó dàbí kẹ́ wàá jókòó kan wọn á ní gbogbo ẹni tí máa ń tijú ọlọ́run kó dìde dùn <laughs> ẹ̀yin ó dìde ni dìde pé kí ni níbo lélẹ́yìn wà ní islam torí ọlọ́run kó jẹ́ kí gbogbo wa ká lè di súnmọ́ ànábì mu kó lè wa jìnnà tẹfẹtẹfẹ sí àdàdà alẹ́. àmín jazakumullahu khairan sheikh Ah, ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́n kọ́ bá lẹ́sùn lórí láyé ń bí àti lọ́jọ́ àgbéǹdẹ̀lì kìyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajílógún ọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa ọlọ́lọ́kan òjọ̀kan láti ìgbà yìí wá látún pàdé títí gbaná ni mò ń kí wáyé pé sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu.